máa gbà fún títí láéláé. tito pento olúbùnmi bazoum original land cruiser. wo ọmọ tó ṣẹlẹ̀ ẹ̀fọ́ mi ni ẹ tó bá rí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. báyọ̀ wà fún aláwọ̀. Yorùbá celebrities. àwọn tó mọ̀ ní tipẹ́ jágbé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn àwa ni ó má jí sòrò ọmọ sábà mi lò. ẹ ẹ aṣẹ́wó ọlọ́mọ làwa lágbèwò lọ́wọ́ àlè kábí tọ́jú ọkọ lágbèwò ìka fi tọ́jú ọmọ aṣẹ́wó ọlọ́mọ aṣẹ́wó ọlọ́mọ lè aṣẹ́wó ọlọ́mọ lè mí. béèyàn mú ọlọ́run ó mú béèyàn ẹ ẹ tó lè tó ẹgbẹ́ àdéhìí ẹ ń pọ̀ ọkọ rẹ lójú rẹ tọkọ ẹ ti jẹ́ ń bẹ̀. béèyàn mú ọlọ́run ó mú. ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì ẹ sì gbádùn wọ́n rí mi ẹgbọ́ ẹ̀gbọ́n rí mi wọ́n rí làmì wọ́n àti ẹ̀rí lóko ẹ̀rí lóko làmì báyìí inú mi dùn púpọ̀ ní. mo sì àwọn mo ti ń wo mi mùsùlùmí láìpẹ́ mo dàbá àwọn náà fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ojú rẹ̀ ni n wò pa. arẹwà òun fẹ́ bẹ́ẹ̀ ìṣòwò ṣe wò mí ẹ̀ mú mo lè láìkẹ́ tẹ́ o ìwọlá ìwòsàn wa kábọ́bọ́ ẹ lọ kábọ́bọ́ ẹ ṣó èmi yẹn ìyẹn wọn èmi yẹn ìyàwó sàn máa yá. <laughs> tí n bá ní musanga ẹ sọ pé musanga tí n bá ní bàríà ẹ sọ pé bàríà sọ́ọ̀bì musanga. Here is the news read by King Sunny Adé ah, ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ojú òní tì eh, mo kí tọ̀wọ̀tọ̀wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí wọ́n gbọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dáa sí bí àsìkò yìí wọ́n á fi yé yín pé ẹ̀yin gangan láṣọ yìí ọlọ́run ní kẹjẹ fún mi torí pé ènìyàn bóni lára jáṣọ ènìyàn láṣọ èyí mi tí mo fi múra. KSA Golden Beats. iná ìtàn bẹ lórí ìta oríta náà òun mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káàjọ pàdé ẹ̀ẹ́n eh, pàdé yẹn sí burúkú Golden Beats. Agbalẹ̀tù ọmọdé lawó àgbàlẹ̀tù ọmọdé lawó hmm. ọ̀rọ̀ àgbà ni o òwe àgbà ni o mo ní lórí ètò tòní hmm, hmm, KSA Golden beads àgbà ìràwọ̀ àgbà ló tó rò ó lọ ọba ló tẹ yin erin fún ọ <laughs> ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé àlejò wa tòní gbogbogbò ìdí tèmi fi ń pè wọ́n ní àgbà ìràwọ̀ kábíyèsí King Sunny Adé àgbà ìràwọ̀. Bayowa International ẹ ṣeun o kásá máa dúpẹ́ fọlọ́run ni. appreciation mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi ẹni bá ń rọrò jinlẹ̀ ló lè mọ pẹ́ náà èmi yóò pé ọ̀gá olúwa torí bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. ọlọ́run ò jọ wá. bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí ẹ̀dá ló ń gbàgbé olúwa kò gbàgbé rẹ̀ nìkan wá bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. ọba orin ọba èdè ọba ìlú ọba gìtá ọba dùrù eh. ọba fèrè. Eh. <laughs> ẹ máa ṣeun. mo wá fẹ́ ẹ̀yin fúnra ara yín kábíyèsí ẹ bá ń dá orúkọ yín gbogbo orúkọ tí wọ́n sọ yín orúkọ àbísọ orúkọ àwòsọ orúkọ tẹ́ ẹ ti jẹ́ nínú eré fúnra ara yín. <clears throat> ṣé àwa tá a bá ní ká kọ́ sínú ìwé yóò mọ̀ yóò mọ̀ gùn jù ẹ ṣeun mo dúpẹ́ àwọn orúkọ mi ni Sunday Ìṣọ̀lá Anthony Adéníyì Adégẹyẹ ọmọ bíbí inú Maria èyí tó ń ṣe ọmọọba Àkúrẹ́ ẹ ṣeun. ọmọ bíbí inú Maria ṣé Màríà wúndíá ni àbí Màríà Magdalene. Hmm. Màríà tí ó eh, Màríà wúndíá hmm. àti Maria Magdalene hmm. àwọn ló fi Màríà ìyá Sunday sílẹ̀ kó máa tọ́jú Sunday lọ́wọ́lọ́wọ́ báyìí. Adégẹyè ni. Bẹ́ẹ̀ni orúkọ ọba tó bí ọba. àsọkalẹ̀ àǹfààní hmm. fẹ́mi pẹ̀lú ẹ̀ sọ wọn pé orí òkè láwa. orí òkè láwa kásọ̀ láyọ̀ kásọ̀ láyọ̀. fún ẹ̀yin tí ẹ mọ̀ wípé ti king ksa king Sunny Adé Adégẹyẹ hmm, wàláyé àwa tá a súnmọ́ wọn la mọ̀ wípé. à <laughs> ah, wo ọmọ tó ṣẹlẹ̀ headphone mi nìyẹn o. <laughs> tó bá wí tẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. no dominance with King Sunny Ade. mo ní kò sí àyè ìrònú kò sí àyè ìbànújẹ́ kò sí àyè ìkágúlútú kọ́ gúọ́gúọ́gúọ́ tí ẹ bá lo ọ̀sẹ̀ kan pẹ̀lú kábíyèsí ọmọọba ọba fúnra wọn Anthony Adégẹyè hmm. Hmm. pẹ̀lú àṣẹ Ọlọ́run ń bá bọ̀ ń bọ̀ fún etí ìdè kábíyèsí. Salu ala nabi karim. Sallallahu alaihi wa sallam. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ẹ̀rọ pa àwọn rasta ọba ti ọba lè ní eré wọ lọ́dọ̀ àwọn eh. yaman yaman yaman yakin. <laughs> ara ẹ bá mi yọ torí mo lọ́lúwa ara ẹ bá mi yọ torí mo rẹ́ ní gbẹ̀kẹ̀lé òun lórísun ayọ̀ mi. ẹ ó ìró ayọ̀ ẹ kọrin. Gracias. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò náà. <coughs> ọjọ́ pẹ́ díẹ̀ ṣùgbọ́n ká dúpẹ́ fọlọ́run ọgbà náà ọjọ́ náà ló dàbí àná yìí <laughs> òótọ́ la bí mi nílùú Oǹdó a sì wò mí dàgbà nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo bẹ̀rẹ̀ eré ṣíṣe láti iléèwé ọ̀rẹ́ mi ni mò ń lu snare drum fún àwọn boys brigade ní snow school nígbà náà lọ́hùn mo ti wà lọ́mọ ọdún láàrin méje sí mẹ́jọ ṣùgbọ́n nígbà tó di ọdún 1960 ó ní mo bẹ̀rẹ̀ sí báwọn eléré ṣeré wọn sì ìyá ò gbúdọ̀ gbọ́ nílé ẹbí ò gbúdọ̀ gbọ́ nílé mo lọ sọ́dọ̀ ọ̀gá wa Sunday àríyọ̀ torí pé wọ́n jórúkọ mi mo ti láìkí wọn jù oh, mo wá lọ sọ́dọ̀ wọn mo wá ní mo fẹ́ máa bá wọn kọrin. wá rí i pé ó lọ bí ọdún bíi méjì sí mẹ́ta tí ó ti ń wù mí kí n ṣe lọ́dọ̀ wọn ṣùgbọ́n láàárín ọdún kan òun ni mo kó mbẹ́ mo wá lọ sọ́dọ̀ eh, ọ̀gá wa ìdòwú owó ẹ̀yẹ. ìdòwú owó ẹ̀yẹ látọ̀dọ̀ àríyọ̀ lẹ́tí bẹ̀rẹ̀ ẹ lọ́dún kan lọ́dọ̀ àríyọ̀ ẹ bọ́ sọ́dọ̀ owó ẹ̀yẹ. mi ìṣàdédé kúrò <laughs> a lọ wọ́n ṣe coronation ìfijọba kábíyèsí Gbádébọ̀ Aláké of Abẹ́òkúta ibẹ̀ la ti lọ ṣeré ìgbà tá a ṣeré tán eh, ẹni tó mú wa lọ àárí bá a dẹ̀ rí o tí ò sanwó bá a dẹ̀ rí tí ò lóun ò fẹ́ wa mọ́ ni àwọn ọmọọṣẹ́ pọ́mọṣẹ́ àárín ọ̀gá àti wọn ló wà bá a ṣe tàn sábẹ́kúta nìyẹn títàn tá a sàn sábẹ́kúta àwọn alábẹ́kúta fẹ́ lò tó oṣù mẹ́ta kò sówó ọkọ̀ kò sówó tá a máa fi jẹun ṣùgbọ́n ọlọ́run bá a ṣe a máa ń ṣeré ní hòtẹ́ẹ̀lì kan tó ń pè ní Kano Stores ó wà lọ́wọ́ ọ̀tún tẹ́ bá ń bọ̀ lọ sí ọ̀nà láfẹ́ wá tẹ́ bá fẹ́ lọ sí ibi ẹni lọ ọ̀nà Èkó wà lọ́wọ́ ọ̀tún kádédé bíi bíríìjì odò eh, Ògùn àwọn ṣeré ń bẹ̀ lálálẹ́ mọ̀ ń gbà tọ́lọ́ máa ṣògo ẹ̀ èmi ló kéré jù ẹgbẹ́ èmi ò ń mu sìgá mi ò ń jó mi mi ò níyàwó mi ò ní kankan mi ò mutí ṣe wọn bá ó tábà ti fún mi ẹ̀yà ń tẹ̀lé ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé ẹ̀ ǹjọ́ tí mo ní tó sílẹ̀ kan àbọ̀ bá ní tó ibi tí ìyá máa wá sí bàbá máa wá sí tẹ́bí máa wá sí kò sí ṣùgbọ́n aránṣẹ́ sílé ọ̀gá aránṣẹ́ sílé pé a lábẹ́kúta ó dẹ̀ ti bọ́ sí àsìkò ọ̀lídé mo wá mo wà lọ́dọ̀ ọ́. ọ̀rẹ́ dádì wa lábẹ́kúta tó náà gbọ́dọ̀ gbọ́ kún mọ́ lọ́lù ọgbọ́n tá fi ṣe tó yá mo rí pé kí ni mo lè ṣe ó kí n lọ sí ọdọ eh, ọ̀gá Dr. Moses babasala <clears throat> ni ẹ. two. 1962 nineteen kíni ẹ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Sunday Ariyo nineteen sixty. nineteen six nineteen fifty nine gangan ni mo ti ń wá sọ́dọ̀ wọn ṣùgbọ́n nineteen sixty gangan ni mo lè fọwọ́ bá ìlú lọ́dọ̀ wọn. fẹ́ kí wọ́n mọ̀ rí ojú yín lé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. wọ́n rí mi ẹgbọ́ ẹ̀rí mi wọ́n rí mi wọ́n rí làmì wọ́n àti ẹ̀rí lógo ẹ̀rí lógo làmì báyìí inú mi dùn púpọ̀. mo sì àwọn mo ti ń wo mi mo sì ní láìpẹ́ mo dàbá àwọn náà fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ojú rẹ̀ ni n wò pa. arẹwà àwọn fẹ́ bẹ́ẹ̀. ìṣòwò ṣe wò mí ẹ̀ mo dé láìkẹ́ tẹ́ o wọlá ìwòsàn wa kábọ́bọ́ ẹ lọ kábọ́bọ́ ẹ ṣó èmi yẹn ìyẹn ọmọ ìṣẹ̀lẹ̀ èmi yẹn ìyàwó sọ̀rọ̀ màá yá ibi tá a bá a dé ni pé ẹlọ́dún kan lọ́dọ̀ àríyọ̀ ẹlọ́dún kan lọ́dọ̀ owó ẹ̀yẹ ẹ wá bọ́ sí ọ̀dọ̀ aláwàdà ó ṣẹ̀ wá yé mi ìdí àríyá ìfẹ́ tó papọ̀ mọ́ gítà. wọ́n tó di aláwàdà hmm. jùjú ni wọ́n ń lù ọ́ náà ń pè ọ́ àwọn ni wọ́n ń jẹ́ Moses Ọláìyá and his Rhythm Dandies. ìjú ọmọ mojí fòwúrọ̀ mi jó abiyamọ fẹ̀yìntàn ó yẹ kó fún mi ní harmonize mi níbẹ̀ o. àmìjọ abiyamọ fẹ̀yìn sọ. orin ìlú wo ni. ṣé tẹ̀nà ni ẹ fẹ́ àgbẹ̀. wọ́n ṣe kó ní nǹkan wọ́n mú wá kó má kọrin mọ́ torí gbogbo ètò òun. ìjọ àwọn ẹ̀rọ ọgbà òwúrọ̀ àmìjọ abiyamọ fẹ̀yìn sọ. ọ̀rẹ́ wa tún wá rà. still in the right kìtìkìtì sẹ́lí kò ní ìdí ìlú sọ́wọ́n tó mẹ́rin sẹ́lí ká máa ṣe pé ẹ má kì í dìbàdàn ògùn ẹ̀sùn mẹ́yìn orí mi máa jẹ ń kó sí. kẹ́kẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ ìyẹn lọ́dọ̀ àríyọ̀. ìgbà ni rẹ́kọ̀dù bàbá ṣẹ̀jáde tó máa ṣe onílé gogoro àdìdé onílé gogoro àdìdé. Ojoyè ẹ̀wúkẹ́. Àdìdé. Ọmọ rà ẹ̀wúkẹ́. Mm, Àdìdé. Bíra kú wọlé o. Àdìdé. Ọmọ rà kú wáyà. Àdìdé. Àbọ̀kàn bí ọnú. Àdìdé. Ìgbò ẹ mọ bíbí inú. Ìgbò. Àbọ̀kàn bí ọnú. Ìgbò ẹran bíbí inú. Àgbẹ̀dẹ sọ̀yà. Àdìdé. Àdìdé. <laughs> Kí lè rí sọ ń pa ẹ̀kẹ́ dá ẹ̀rọ? ká tó máa tẹ̀sí. ẹ wọ́n jẹ́ ẹnìkan tí mo fẹ́ràn púpọ̀ mọ́ àwọn ni eléré kejì láyé mi tó yẹ pé mo máa ń rin ogún máìlì kí n tó lọ wòran wọn láti Òṣogbo délé ogún máìlì ní twenty miles kẹtù lọ wò wọn. ìbẹ̀rẹ̀ ni tó máa ń filẹ̀ ńbẹ̀. kò ṣòro láti gbéyàwó ohun tó ṣòro jù lówó ọbẹ̀ nítorí náà nítorí náà fojú sílẹ̀ kó tó láyà torí kíyàwó má rí ẹfin òwò ọbẹ̀ àtòwò àràn wọn sánsan ṣẹ́rí tó máa ń play guitar kan àwọn nǹkan tí ọlọ́run sọ pé ó máa inspire mi nínú guitar nìyẹn nígbà tí mi ò bá tán máa lé àwọn ọmọ wẹ́wẹ́ sẹ́yìn tí wọ́n bí mi ò bá láyè rí wọn màá lọ bẹ ẹni tó ń gbé gas lamp lórí kó jẹ́ kí n gbàgbé lérí tó bá màmá aṣọ màmá aṣọ ní gas lamp yẹn tó bá ti lè gbélé tó fẹ́ pump ẹ̀ ẹ̀ máa ní síta wọn ní ẹ mú wa kí n bá yín pump ẹ̀ ọmọdé bíi ẹgbẹ́ mi náà ṣùgbọ́n ọmọ pé òun ni òun ló ní authority tí òun gbé gas lamp màmá pa pump kó jẹ́ kí n bá gbélé rí mo kàn fẹ́ máa wojú máa kò dẹ̀ sí ní tó wù mí mẹ́ẹ̀ wípé irú àwọn táwọn eléré wa ṣe sí tán ń bóra lẹ̀ mm. àwọn náà máa ń bóra lẹ̀ láyé àtijọ́ mm. bọ̀ torí àwọn sanra so tó máa bóra lẹ̀ ó máa ń làágùn ṣé rí eh. oògùn ara yẹn wọ́n á ní chain kékeré báyìí bí irú èyí tí mo fi sọ́run eh, kì í ṣe àwọn eh. àwọn ilé àwọn tí wọ́n yẹn ah. olówó ńlá gbà yẹn lọ. eléyìí kan ṣẹlẹ̀ eh. bó ṣe ti ń rí náà lówó ẹ̀ mọ́. <laughs> ó ti rí ní owó ẹ̀ sọ. <laughs> so ẹ̀ẹ̀kan rí a máa rìn a máa a máa ṣáà níbi ọ̀ràn ìbá ọmọ aláàgùn hmm. so àwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ báyìí àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹni tó sùn kó dìde kó dìde kó wá wòran wá ẹni kò bímọ á bí ẹni bímọ ààyè fún un ẹ jẹ́ ká fọkàn sólùwà sóun ni ó bo àṣírí wa aláàánú lólúwa olùbùkún ni bàbá adánimágbàgbé lólúwa èdùmàrè ọba mímọ́ má káwa pòfo amen tí máa rántí wọn gbà mí báyìí ó máa wù mí kí n máa dájú ni bọ̀tà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ ńgbà tí bàbá tún wá bẹ̀rẹ̀ ayédèrú wa bẹ̀ sí wá sí Òṣogbo ìjọ tó bá fẹ́ wá ṣeré wọ́n ń pèbí kan ní ìta olókan ó tó ó tó máìlì mẹ́wàá hmm. síbi tí wọ́n ti máa ṣeré ibẹ̀ ni máa dúró sí tí mọ́tò wọn bá ti yọ báyìí wọ́n ń lo bọ́ọ̀sì kọ́mà bọ́ọ̀sì thanos gbẹ̀nà tó bá ti yọ báyìí wọ́n máa lé mọ́tò yẹn lọ lọ́kìlẹ̀ mọ́tò yẹn ò kì í sáré púpọ̀ hmm. ó ti máa ń máa ń lè lọ torí ó ti mọ́ mi lára. Orlando wò tẹ́rí yẹn òun ló ń kọ́ wa ní so òun láti òun láti òun láti sá ten miles lọ kó sá ten miles bọ̀ tó o bá ti lè sá tàbí tó o dúró lójú ọ̀nà torí ó mọ̀ bó ti lè ṣe ó lè gun ó lè gun kẹ̀kẹ́ máa gbé tẹ̀lé ẹ̀ Orlando wò tó ń mo ń sọ tó o bá máa gun o bá ti lè tó o bá ti dúró lójú ọ̀nà Si, ẹni ògiri tó bá ti rí mẹ kó máa gba lẹsẹ òwúrọ̀ gba lẹsẹ. Thank you. Thank you. Bá àbúrò wa lórí ìlú. Àfàsẹ́gbẹ̀ ìjọ ń tọ́ra jẹ́. ẹ ti gbàgbé pé ọmọ ọ̀gá apc rẹ̀ ó lè bá mi jẹ́ ẹ ti gbàgbé pé ọmọ ọ̀gá apc rẹ̀ ó lè bá

búdà pẹ̀lú mi. Èmi kọ́ ọ̀pá ọ̀la kọ́ ọ̀tún láìpẹ́ ìyá mẹ́mẹ́ àbálẹ́kùn àtọ̀ní ẹ̀ máa jọ. Thank you. Thank you. ẹ bá jọ àwọn aládùúgbò sọ̀rọ̀ ẹ bá jọ. mi ì kọlù mi ì kọrin mi ì kọ ijó mi ì kọ gìtá lọ́dọ̀ ẹnì kankan wọn á rí pé níwọ̀n ìgbà tí ọlọ́run bá ti lè ṣerú ti ẹ bàbá akédàrú fún kọ́lọ́run kò ṣe tèmi náà mo rò pé bọ́ọ̀lọ́run ṣe wò tó fi bá mi ṣe ni ṣeun mo ti mú dé ọ̀dọ̀ Sunday Àríyọ̀ mo mú dé ọ̀dọ̀ Ìdòwú owó ẹ̀yẹ ẹ kí n wá fi ti bàbá Sàlá ká wá sọ kí ni àwọn ìrírí yín ní ọ̀dọ̀ bàbá Sàlá. ìkíní náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá Sàlá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlàyé mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá Sàlá mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi mo tún wá fi yẹn tún dúpẹ́ lọ́wọ́ bàbá sálà torí pé ẹ mo ti ń rí ọ̀gá hmm. mi tí rí ọ̀gá tí ó ṣe tó sọ̀rọ̀ tàbí tó tàbí tó fi ààyè lẹ̀ láti sọ fún ọmọọṣẹ́ wípé lọ ṣe tó bá kù díẹ̀ káàtó kó padà wá àfa. naam. ọ̀rọ̀ kí síbẹ̀. àfa àfa lọ́rọ̀ kí bẹ́ẹ̀. àrọ́wàsì. Hmm. naam. sọ fún wọn. àfa ni sọ fún yín. fa ni sọ fún yín omi náà fa. fa fa ni sọ fún yín. Hmm. wípé. wọ́n ní pé. ó hmm, oh. oh, oh, ṣe ẹ̀rọ tá à ń sọ nìyẹn o. bọ̀ ntí bàbá òṣèlú máa ń bú ẹ má jẹun mú jẹ wálé. <laughs> arawasi. naam. Hmm. sọ fún wọn. ṣé ń gbọ́. gbọ́ kí ni. ẹ má tẹ̀lé sí. torí pé mo rántí ngbà náà lọ́hùn a lòlò lálẹ́ ọjọ́ náà ní Palace Hotel lẹ́kọ̀ọ́ yìí kì í ṣe federal palace o Palace Hotel yẹn ó wà ní ẹgbẹ́ kingsway mo rò pé òun ni wọ́n fi kọ́ uba báyìí tàbí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ uba palace hotel ni ibi àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ wá bá bàbá sàlá nìyẹn. sí àdúgbò bóńbẹ. ní ní broad street. broad street. bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ títì tó wà ní àárín kingsway tó lọ tó lọ balógun tó fi já marina tẹ́ bá ń bọ̀ láti balógun kingsway wà lọ́wọ́ ọ̀tún uba nísìn ó wà lọ́wọ́ òsì ilé tó wà lẹ́yìn ẹ̀ mi rántí tán fi kọ́ báyìí bóyá ara uba ni wọ́n ti ibẹ̀ gan ni palace hotel wà bẹ́ẹ̀ wọ́n máa ń pè ní palace hotel tọmọ saibu alhaji saibu lónìí ibẹ̀ ni mo ti kọ́kọ́ bá ọ̀gá wa mùsùlùmí àkọ́kọ́ ṣeré lakò ní alẹ́ ọjọ́ yẹn ní ìṣàdédé dọ̀dọ̀ bàbá sàlá ẹnìkan tó kú ònú ẹgbẹ́ wa tájọ wà nínú ẹgbẹ́ ìdòwò owó ẹ̀yẹ wọ́n ń bá bàbá sàlá ṣeré ìpasẹ̀ yẹn ni mo tọ̀ dé ọ̀dọ̀ ẹ̀ kan fa tó wá fi mí hàn bàbá sàlá ṣùgbọ́n bàbá sàlá wò mí níwò pé ọmọdé ni ẹ̀ kí ló wá dédìí lò mo ní mo wà ní skul tó mo ṣàlàyé fún mo ní ṣùgbọ́n ó wù mí láti lọ school wọ́n ní ó dà alẹ́ ọjọ́ yẹn òun ni mo lọ bá wọn ní bá wọn ṣe lọ sí palace hotel ṣe dẹ̀ mọ́ pé ẹni tí ó máa kọ́kọ́ gbà bí ẹni kọ́kọ́ gbaṣẹ́ ni ara tó máa ń wù mí lọ́rọ̀ àwọn òṣìṣẹ́ wa ni ọ̀rẹ́ tó máa ń dùn mí gbà mí tẹ́ bá kọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ wọṣẹ́ ẹ̀ kọ́kọ́ máa ṣe gan-an kárakárakára. Mm tó bá yà máa sọ̀rọ̀ lẹ́yìn máa ní kí ló dé tó tètè dé wa ní agoslo àdúgbò wa pọ̀. nígbà tára bá ti sílé tán tára bá ti sílé tán. ó bá rẹ̀ tún yá ní doctor's report bá rẹ̀ ò yá tí ò bá ṣiṣẹ́ yẹn mọ́ tán bá da dúró òun kó tó lọ bí iṣẹ́ yẹn só òun gbọ́ mọ́ gbọ́ kó tó lọ bí iṣẹ́ yẹn òun hmm. jí láago márùn-ún òun <laughs> wẹ̀ a ti múra tán a máa wáṣẹ́ kiri tó bá tó bá tó bá da dúró tán a máa jí láago mẹ́rin àwa awẹ̀ kò wá ní ríbi lọ ó mo fi yẹn ṣàpèjúwe wípé àkọ́kọ́ dé ọ̀dọ̀ wọn mo da ìlú táwọn ìbò lẹ̀ hmm, hmm. kùnbé ni mò ń lù lùgbà náà lọ a máa ń fi sí àárín ẹsẹ̀ báyìí hmm. kùnbé ni mo mọ̀ ọ́ lórí ẹ pé màá tún dára sí i tí má tí má dojú ẹ̀ bolẹ̀ ó tún ní àwọn àwọn oríṣiríṣi ohun àrò tuntun. àlùjọ àgbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá máa fún ní àyè láti ṣe nǹkan ọlọ́run máa ń fún tán ni àwọn ògo àti mísí tọ́lọ́run fún mi nígbà tí mo dé ọ̀dọ̀ ọ̀gá bàbá sálà ó bẹ̀rẹ̀ lórí pé ẹni tó ń lu ìlú yẹn kí n tó débẹ̀ ẹ̀ wọ́n rí náà àwọn à ń ní jọmbóòlù tó máa ń gbọ́ mi sí èmi ni mò ń péré yan kúrìjọ ń bù àwọn àpò wọn ní àjọmbélé wọn rí náà wọn dẹ̀ ń plé ó wá dàbí ìgbà tó jẹ́ pé ọmọ wọn dé àbí àbúrò wọn dé tó wá ṣèrànlọ́wọ́ ni mo dáàbò wọn àwọn gangan ló kọ́ sọ fún ọ̀gá wọn fi etí kò wọn létí mo mí ìmọ̀gàn tó ń sọ but later ni ọ̀gá sọ pé ó sọ pé ẹ má yẹ kọ́ ọmọ yẹn lọ o. Hmm pé ọwọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ dáadáa ọwọ́ ẹ̀ ran àwọ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀bùn wọn ní wọn lọ́mọdé ò mẹ́la ó lóun mẹ́la kátákátá láì mọ̀ pé ẹ̀la kátákátá o ọba ìjà ni. àwọn orin yìí kan wà tó jẹ́ pé tí ò bá jẹ́ pé ẹ bẹ́ẹ̀ ṣe kọ́ lẹ́nu báyìí èmi àìmọ̀ ibi tó parí sí ọba ní ni mo ṣe ń gbọ́ pé ọba ìjà nílẹ̀ sọ. So ọ gbọ́ yorùbá ni. mo kúkú gbọ́ yorùbá. ọ dẹ̀ pílẹ̀ ẹnu. bí kìtà bá ti gbàdúrà aláàjò àwọn kan máa jó lọ bí òkòtò. ó náà yẹ pé gramophone ní báyọ̀ wà ń lò nílé. àwọn kan máa jó lọ bí ọbí òkòtò ní àìtí ẹ̀ bí kìtà láti gbọ́ mi tó rí parí sí gangan lọ. àgọ́ ní fọlọ́. ta lọmọdé ta lẹ̀la ta ni òmẹ̀la ńgbà wo nìjà kátàkátà ìbéèrè. ẹ ṣeun hmm. gbogbo orin ilẹ̀ yorùbá òwe ni. òwe ni. èdè yorùbá. òwe ni. òwe ni. Hmm. orí yorùbá. òwe ni. òwe lẹ́ṣin ọ̀rọ̀. ọ̀rọ̀ lẹ́ṣin òwe. lẹ́ṣin òwe. ẹ bó ṣe rí nìyẹn kì í ṣe pé à ń bẹ́ nìkankan wí. ìbáwí pẹ̀lú orin kò sẹ́ni tí ò bá hmm. wọ́n lọ́mọdé òmìnira olóòmẹ́là katakata wọ́n ń sọ fún èèyàn wọ́n ń sọ fọmọdé pé à lọ léèwé àwọn lé èyí tí mo kà í náà ló ń jó òun tó bá dọjọ́ iwájú a mọ̀ pé ìwọ̀nba tó ń sọ pé òun ti kà yẹn ti tó yẹn a mọ̀ pé táwọn ibi tó bá máa bá rẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ojú á máa tì ní. Hmm. nígbà tí wọ́n ní ṣé o ṣe dáadáa school àárọ̀ ń ṣe dáadáa ìwé ẹ̀ńkọ́ ọ̀lọ́wà nù. No kínní mú sàtúwíkètì wa ká wò á ní òtítọ́jú ẹ̀ kò sẹ́ni tó ń kò sẹ́ni tó ń chẹ̀kẹ̀ tó bá ti lé ìwé dé àwọn èèyàn eh, náà pè ní ọ̀pọ̀ lọ́yẹ yóò fẹ́ yín pamọ́ kí ló ń fi pamọ́ hmm. àti mọ̀wé o o mọ̀wé o ebi wọ fúnra rẹ̀ náà ló máa jogún ẹ̀tọ́ lọ́jọ́ iwájú hmm. bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ àgbà ìmọ̀ràn àgbà nínú orin ọba orin ọba ìlú King Sunny adé <laughs> king sọni adé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ní kẹ́ ẹ lọ láàrin oṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ni hmm. kí làwọn kan tójú rí láàrin oṣù mẹ́sàn-án yìí. Hmm. Hmm. ohun tójú rí láyé ẹnu kò lè sọ tán ká ṣàfọwọ́ lẹ́ràn ká fọkàn balẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni torí pé nígbà tí mo bẹ̀rẹ̀ mo kọ́ lọ pé àwọn ọ̀rẹ́ mi a bẹ̀rẹ̀ a ṣe ń practice practice ojoojúmọ́ kí la fẹ́ fi jẹun owó tá a fẹ́ fi jẹun dà ń hmm. bó la ti fẹ́ máa lùlù gan-an irú music wo gan la fẹ́ fi bẹ̀rẹ̀ ìjọ ta kọ́kọ́ máa play ní òde báyọ̀ wá báyọ̀ wá gbádùn yín báyọ̀ wá kábíyèsí ṣó wa mẹ́ mo kúkú ń bẹ́ ń bí hmm. àtọ́ni mò ń jẹ́. ẹ ṣeun Anthony báwo. ẹ ó dà. tí n bá ń jẹ́ Anthony ó bẹ́tà kí wọ́n máa jẹ́ Anthony village. èmi á dúró sí mẹ́rin báyìí. lẹ́rìí àwọn àpò àlérè ní dìtà ibikíbi tí alájà Ìyábọ̀dé bá wà lẹ́ni wọ́n ní olórí wọ́n ti di olórí ọba kí ọlọ́run ọba kó máa bá mi kẹ́ wọn. àmì àṣẹ ìdè àwọn ló kọ́kọ́ mú wa lọ sí eré nídìíta níjọ́ tá à ń wí pàtí tó wà bẹ́ẹ̀ ní iwájú ilé chief ayes adéwálé hmm, ṣé mo ti ṣe hmm. tí n bá ti rántí mo máa rántí bára mi ṣe ń gbọ̀n níjọ́ tá à ń wí torí bàbá wa Túndé Nightingale ó sẹ̀ síbi kan àwa Àyìndé Bákàrẹ̀ wọ́n sẹ̀ síbi kan àwa Délé Òjó wọ́n sẹ̀ síbi kan àwọn eléré wa pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àárá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí àwa mọ̀ bá ti fẹ́ ṣe ṣùgbọ́n àǹtí yẹn ó ní èmi lè wá ṣeré fún agbo wọn la ṣeré fún ṣùgbọ́n wá tó stage kan wọ́n bá ní ṣe tún ní àrà míì tẹ̀lé yìí ló ìpadà mọ́ ní àǹtí all weather band là ń jẹ́ <laughs> all weather band là ń jẹ́ akọ bẹ̀rẹ̀ akọ bẹ̀rẹ̀ bí ní Bákàrẹ̀ style akọ bẹ̀rẹ̀ di dán dìdí àjọ play ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni dán dìdí dán dán dán ọba tó ní láìla ìlàlà ò kó fi sí wa lẹ́nu ká lè róhun múṣẹ rí owó dá láìra dùndín dùn kìdùndín dùn ọba tó wà lẹ́yìn náà tó ń sí wà lẹ́nu kálẹ̀ ohun mú ń ṣẹ̀rí bódà láìra. Ah, ọba yẹn wá ilé ìṣòkò ìṣẹ̀lẹ̀ náà. <laughs> so abẹ̀rẹ̀ mbẹ̀ ńgbà tó yẹ mú wá ní yóò yóò yóò yóò yóò yóò ṣe mo tún kọ́ máa ń kọ́ ni ẹ̀rín náà sí yóò yóò yóò yóò yóò ìyá Bọ̀dé mi rọmọ gbajúmọ̀ rẹ̀ bá mi kíra lájà o jẹ́jẹ́ ló láyé pápá gidi pápá. Ah! Ah, madame yẹn gbé wọn kàn gbé gèlè báyìí wọn ní yes eh. ọmọ ó wà pa wọn bá bẹ̀rẹ̀ sí jó Ah! wọn á bẹ ọmọ oṣù látàlẹ́ àná o ìyábọ̀dé ló ìyábọ̀dé ló fàṣàbàbí yèyé. wọ́n ti máa ń jọ́gbà rẹ̀ gẹ́gẹ́ tìrìtì gẹ́gẹ́ tìrìtì ó tán. látàlẹ́ àná o mo gbádùn nọ́mbà yẹn ni o. owó tá a pa a pa ségesège àrùn owó ńgbà tó wó ní. ee ọlọ́run ṣàánú mi thirty two pounds lápá. Ah! thirty two pounds mọ́ọ̀ méjìlélọ́gbọ̀n. sẹ́rí ńgbà tá a dé. mọ́ọ̀ méjìlélọ́gbọ̀n ẹ̀ panẹ́lẹ̀ báwo. kéèyàn pa ẹ mọ́ọ̀ méjìlélọ́gbọ̀n pa ẹ bíi thirty two million tí o bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ńgbà tá a kó owó yẹn. ọ̀gá ò lè kó sí à. a <laughs> lè lè kó fún yàn dání. àwa tú ẹ̀yìn spíkà. àwa kò sí àwa dé padà àwa gbé spika ẹni tó gbé spika níṣó ń wájú. ẹ wọ fún ẹgbẹ́ lẹ́yìn. à ń bọ̀ lẹ́yìn wa à á mẹ́jọ. ibi tí ó gbé spika yìí wọlé sí. kí kí tí ẹ ṣe pé òun yẹn fẹ́ sá lọ kì í dẹ̀ ṣe pé wọ́n fẹ́ jì eh. ṣùgbọ́n àìparí àparò bẹ́ẹ̀ rí hmm. kí ṣá máa dúpẹ́ kémi ṣá máa dúpẹ́ ló yẹ ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí ṣá máa dúpẹ́ ló tọ́. Hmm. Hmm. KSA <clears throat> kábíyèsí hmm. inú mi dùn púpọ̀ púpọ̀ pé mo lóore ọ̀fẹ́ láti jókòó tí lónìí dó gbé mìíràn bá gẹṣin nínú mi kò ní kọsẹ̀. ẹ ti rẹ́ni tó gùn náà yàn rí. Ah! bí wọn ò gùn náà yàn mo rí wọn gùn létí okùn ẹni tó gùn létí ogun ó gùn dénú èèyàn. mo mú fọ̀rọ̀ ṣàkàwé ọ̀rọ̀ ni. ok torí ò fi kútùpà kútùpà sí i. rẹ́kọ̀dù wo ni ẹ kọ́kọ́ ṣe ọdún wo lẹ ṣe rẹ́kọ̀dù yìí ǹjẹ́ ẹ lè rántí kọ bí gbólóhùn mẹ́ta mẹ́rin nínú rẹ́kọ̀dù náà. ṣe rí rẹ́kọ̀dù àkọ́kọ́ ṣe mi máa ń sùn lọ́tẹ́ bá jí mi lójú oorun àfi ẹ̀ bá sọ pé rẹ́kọ̀dù àkọ́kọ́ ẹ bá ti ní rẹ́kọ̀dù àkọ́kọ́ kọ̀ǹpútà brain mi àtọ̀nà sílẹ̀. ẹ bá ń kọ́ fún wọn dídẹ. aláàánú ni bàbá olùbùkún ni bàbá aláàánú ni bàbá olùbùkún ni bàbá ibi ayé ń dorí kọ kò sẹ́ni tó mọ̀ láyé ibi ayé ń dorí gbà ẹ̀dá kan kò lè sọ o ẹni tó ti rí jẹ lásìkò má jẹ́ kó tọrọ jẹ ẹni tó ti ń rí mu lásìkò má jẹ́ kó tọrọ mu ọ̀pọ̀ ènìyàn ló ti ń farán lògbà tó padà wá fewé bora bí aṣọ láyé ìgbà wá dọwọ́ rẹ ọba mímọ́ má fi wá sílẹ̀ fún yàjẹ́ ọba rere single record ni ẹyẹ ẹwà ti dákẹ́ orin tó tún jó lọ. Ah, mo ká mi lára ni ibo lẹ ti má lùjó wọnú ẹ. àlùjó torí mo mọ̀ pé kò tí ì tán. <laughs> Eh, ìṣẹ́jú mẹ́ta náà ni. ìṣẹ́jú mẹ́ta láyé rẹ́kọ̀dù aláfọwọ́ aláfọwọ́ yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. a lè ṣe ní nínú NBC studio tí ó di Radio Nigeria lẹ́kọ̀ọ́ yìí níbi ẹgbẹ́ tó ń sin tẹ́kù sí tó fẹ̀yìn tì Ikoyi cemetery tó tún wá fi ojú ó kọjú sí London Barracks. ọdún wo lè ṣe rẹ́kọ̀dù náà. àárín ọdún 1968 la bẹ̀rẹ̀ no 1969 ó jáde sí 70. rẹ́kọ̀dù mélòó lẹ ṣe sí ọ̀dọ̀ bàbá wa Bọ́lárìnwá Abíọ́rò. Ah, tá a bá ní ká máa kà ní méjì abẹ tógójì rẹkọọdù. Hmm, ogójì rẹkọọdù bẹ́ẹ̀ni forty. gbogbo àwọn ogójì rẹkọọdù iṣẹ́ ẹ ti gbà padà báwọn ni wọ́n ní ráìtì. ẹ àwọn kọ́ ní ráìtì ẹ èmi ni mo ní ráìtì ẹ ṣùgbọ́n ńgbà tó ń sọ pé àwọn làwọn ní ráìtì ẹ wọ́n wá gbé wọn lọ sílé ẹjọ́ ẹjọ́ yẹn wá ń kóòtù báyìí. ẹjọ́ sì wà ń kóòtù tí bá ṣe ń sọ̀rọ̀ yìí ọdún wo lẹ ti gbé wọn lọ sí kóòtù. mo ti gbé wọn lọ sí kóòtù ń sọ lọ bí ọdún mẹ́ta bí ọdún mẹ́ta sí mẹ́rin kí ló ń fa ìdádúró orí ẹjọ́ yìí. ọ̀nà méjì ni èkíní báwọn bá ti dé wọn á tún ní kó ìwé kan wọn bá tún dé wọn á ní kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pakọ̀ hmm. ìgbà tádájọ́ wa sọ fún wọn pé òun máa bẹ̀rẹ̀ tráyà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àtúrà àti ń rojọ́ èmi ti bẹ̀rẹ̀ sí rojọ́ kó tó di pọ́n tó gbé ìwé mi wá wọ́n pé àwọn kan fún wọn ní time káwọn wá eh, ṣe ní adájọ́ bá ń sọ fún wọn pé látijọ́ yìí. Hmm. èló lẹ kọ́kọ́ gbà lórí rẹ́kọ́ọ̀dù gbàrà. tàbá wá sí gbàrà tẹ wí yẹn hmm. ó yẹ kó jẹ́ àkọ́kọ́ rẹ́kọ́ọ̀dù bẹ́ẹ̀ni. àgbà àtẹ. ẹ wà kọ́bọ̀. àwọn ní ó ta mẹ́tàlá. <laughs> rẹ́kọ̀dù ta mẹ́tàlá. bẹ́ẹ̀ni. odidi rẹ́kọ̀dù kan. bẹ́ẹ̀ni. <laughs> rẹ́kọ̀dù kejì ńkọ́. ìyẹn ta mẹ́rìnlá. rẹ́kọ̀dù nígbà tọ́lọ́ máa bá a ṣe ìgbà yẹn la ṣe rẹ́kọ̀dù challenge cup. Sunnyade lọ sọ́dún lọ wòran Sunnyade lọ sọ́dún lọ wòran. àtọ́lọ́ máa bá a ṣe yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ló ta five hundred thousand ìyẹn náà sọ fún ma five hundred thousand copies bẹ́ẹ̀ni rẹ́kọ̀dù kejì ọ̀bọ̀yà kẹta ṣáṣá èyí tó tà gbà five hundred thousand copies èló náà wá fún owó àjẹmọ́nú. ṣé rí gbogbo ìgbà ẹ bí ìgbà tí à ń dúpẹ́ fọlọ́gbà àtẹ́bá náà rè tá a ṣe rẹ́kọ̀dù a ṣe rẹ́kọ̀dù ngbà ah! tá a máa fi bẹ́ẹ̀ ni ìgbà tá a máa fi kúrò ní ọ̀dọ̀ wọn tá a ọdún mẹ́sàn-án sí ọdún mẹ́wàá láti ṣe gbogbo rẹ́kọ̀dì yẹn títí bá a ṣe ń sọ yìí títí bá a ṣe ń sọ yìí àwọn náà ń gbọ́ mi wọ́n dẹ̀ ń wò mí iléeṣẹ́ TYC àtowó rẹ́kọ̀dù owó royalty rẹ́kọ̀dù àtowó tán ni wọ́n yá wa avera instrument àtowó tó ń gbà lọ́wọ́ wa tá a bá ti lọ bí eré tá a padà dé gbogbo ẹ̀ pátápátá ó jẹ́ fifty two thousand naira. Hmm? ṣówó orí five hundred thousand copies nìyẹn ni owó orí gbogbo ẹ̀ pátápátá lórí forty eh, album. bẹ́ẹ̀ ni nǹkan tí a fi sọ tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ngbà tó nineteen seventy five tí wọ́n gbé wa lọ sí court wọ́n ní kí torí ìwé ẹ̀ wà ìwé kéèsì yẹn tó ń fi dájọ́ kéèsì yẹn ìwé ẹ̀ wà nílé gbogbo ayé mọ̀ gbogbo ayé dẹ̀ mọ̀ ń gbà náà lọ wọ́n ní kí wọ́n lọ ṣe ìṣirò iye tí wọ́n gbogbo rẹ́kọ̀d tí ta àti iye tí wọ́n fún mi wá èèyàn wọn náà fi sọ pé fifty two thousand naira adájọ́ wa bí wọ́n léèrè pé fifty two thousand naira èló ló jẹ́ ní percentage torí àwọn dẹ̀ sọ pé wọ́n rí nine hundred and something thousand lọ́dún lórí rẹ́kọ̀dì so ó dẹ̀ lu ọdún mẹ́sàn-án so ẹ dẹ̀ fún fifty two thousand ìdí ẹ̀ tán fi ní torí pé mo gé ọmọ beach contract yẹn bẹ́ẹ̀ wọ́n ní kí n oṣù mẹ́fà ló kókó pé pé lè má ṣe rẹ́kọ̀dù mi kankan ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà tó máa lọ lẹ́yìn oṣù mẹ́fà títí dìsìn wọn fún mi ní royalty wọn fún mi ní masters mi wọn fún mi ní gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe jáde títí dé ìlú òyìnbó ni mo ṣe gbé wọn lọ sí court wọ́n tó wá lémi kọ́ ni mo ní mo ṣe gbé wọn lọ sí court ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan èèyàn máa ń rò pé kò yẹ kéèyàn máa jà àjà àjà dìjú ọmọ ìṣòro ara ń wò wọn orí tá a bá ro báwọn bí àwọn ṣe bá ẹ̀mí jà mo ṣe kéré tó ń gbà náà lọ tó wá pé bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ bá àwọn ọmọ wọn jà báyìí kò ní dáa ṣùgbọ́n ọlọ́run ti ọlọ́run ti gbàkóso jésù dẹ̀ ti gbàkóso mo ti mo ti dà tó bí ṣùgbọ́n tó bá jọ mọ́ tèmi kan fún mi ní nǹkan mi ẹ̀mí ni mo ní wọ́n wà títí wà nínú court báyìí a lè rojọ́ ìwọ̀nba ẹjọ́ tí mo ti rò sílẹ̀ káwọn ti ṣe sọ pé àwọn fẹ́ rárojọ́ òun ni mo sọ ó lè wà ní àkọọ́lẹ̀ nínú court ah. torí gbàdán máa ní wọn máa ní kíní kan contempt of court ẹjọ́ tí mo ti rò sí court tí adájọ́ ti gbọ́ tí gbogbo ayé ti gbọ́ ni. thank ah. you Suzy. Ẹyin tó jọ̀wọ́ ọmọge. Omi mi dùn. Ó ṣe fífẹ́ ṣàyẹ̀sí. Omi mi lórí. Ó ṣe ṣẹlẹ̀ oge. Àdúrà ti gbà omi tó paná ìfẹ́ ò sí. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olólùfẹ́ àtúnira. Yes òbúrò ni mo rí ya ìmúlẹ̀ rere. African lady. Amúnáyíjú olólùfẹ́. My pretty Susie. Ẹyin tó jọ̀wọ́ ọmọge. Ọmọ inú mi dùn. Bó ṣe fífẹ́ ṣàyẹ́sí. Òun mi lórí. Ó ṣe ṣẹ̀rẹ̀ oge. Àdúrà ti gbà omi tọ́pa lórí ìfẹ́ ò Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olólùfẹ́ àtúndìra. Òdòrò ni mo rí ya rere. Mo lóhun tó dùn òkè Jos mo rẹ́ni tó wù mí lájẹ́ ń gba bèbí lọ. kòkòrò ni mo rí ẹ ìwúyẹ rere mo róhun tó dùn ẹja sùn mo rẹ́ni tó wù mí ìbájẹ́ ń bèbí lọ. kòkòrò ni mo rí ẹ. Asian lady. Amúlẹ́yinjú olólùfẹ́. My pretty Susie. Ẹyin tó jọ̀wọ́ ọmọge. Ọmú mi dùn. Ó ṣe fífẹ́ ṣàyẹ́sí. Omi mi lórí. Ó ṣe ṣẹ̀rẹ̀ oge. Àdúrà ti gbà omi tó paná ìfẹ́ ò Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olólùfẹ́ àtúnríra. Òwúrò ni mo rí ẹ ìmúyẹ rere. Mo lóhun tó dùn. Asians. Mo rẹ́ ní òwú ìbàjẹ́ nígbà tí bí yẹn lọ. Òwúrọ̀ mi mo rí ẹ ìmúlẹ̀ rere. Òwúrọ̀ mi mo rí ẹ ìmúlẹ̀ rere o jẹ̀rí. Òwúrọ̀ mi mo rí ẹ ìmúlẹ̀ rere. Bó ṣe ń ṣe gbọ́dọ̀ ẹ̀bìrì lọ́wọ́ àtẹ̀kùn. Bó ṣe ń ṣe aya ẹ̀bìrì lọ́wọ́ ọkọ. Òwúrọ̀ mi mo rí ẹ ìmúlẹ̀ rere. atọ́kùn ó yí yí aya ẹ bèrè ọkọ. òbúrò mi mo rí ẹ ìmúrẹ́ rere. òbúrò mi mo rí ẹ ìmúrẹ́ rere ó darí. òbúrò mi mo rí ẹ ìmúrẹ́ rere. fọwọ́ kó mi lọ́rùn ayọ̀ mú yóò ló tán. òbúrò mi mo rí ẹ ìmúrẹ́ rere. bùnmi pàdé táyé táyé lolú pàdé bùnmi ni mo rí ẹ̀yìn rẹ̀. mo rọrùn tó lò ẹ̀yà ọ̀sán mo rẹ́ni tó wù mí ìbàjẹ́ ń bá tìbí yẹn lọ. òwúrọ̀ ni mo rí ẹ̀yìn rẹ̀. torí oge ló mú oge tọ́jú ṣúgà pàdé ròyìn oge ló mú oge tọ́jú òyìn pàdé ṣúgà mi fọwọ́ kọ́ mi lọ́rùn jẹ́ ká ṣeré ọmọ. òkúrò mi mo rí ẹ ìmúlẹ̀ rere. òkúrò mi mo rí ẹ súpà ló wà. òkúrò mi mo rí ẹ ìmúlẹ̀ rere. mo bójú wo wájú mo rí ẹ bí mo bójú ẹ̀yìn mo tún rí ẹ bí mo wá pààrọ̀ tó ní mo rí ẹ bí mo wá pààrọ̀ sí mo rí ẹ òró mi fọwọ́ kọ́ mi lọ́rùn jẹ́ ká ṣeré ọmọ. òwúrọ̀ mi borí ẹ̀ ìmùlẹ̀ rere. ara mi wà lọ́nà òbí bí jẹ́ ká ṣeré ọmọ.